of me they on the No, <laughs> no, MIC, no, no, feel it. Okay, exit a P. Ah. ń lẹ̀ lọ́wọ́lọ́wọ́. wá kí ló fẹ́ kí ló fẹ́ kí ló ń gan mo pàṣẹ lábẹ́ kó dábẹ́ kúta òyà òyà òun kan àti kúdí ẹ fún mi lọ́fẹ̀ẹ́ yàn ti pọ̀ mọ́ àlọ́mọ pẹ̀lú jẹ̀dí kọ́ tó fi ilẹ̀kẹ̀ ṣẹ́ mi níbàdí. bóyá wọ ṣòkòtò kó dẹ̀ wọ bófò ó sọ júnù sáwọn olófo ṣèbó rántí gbà tó ṣe kéré nẹ́pò múná lọ lọ́wọ́ déré bèrè lọ́wọ́ ṣáájú. go dem mọ poli ọmọ abija ó fa poli. lọ́wọ́lọ́wọ́ lẹ̀ lọ́wọ́ lẹ̀ lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ lẹ̀ lọ́wọ́lọ́wọ́ lẹ̀ lọ́wọ́ lẹ̀ lọ́wọ́lọ́wọ́ lẹ̀. wọ́n ní kò jù bá wọ́n ní kò sọ bá bara ò báńkà àti kọ́ àkàlàbà àti hámà ọmọ yẹn ti fẹ́ wọ pátá ó fresh gan ti fẹ́ jọ fanta láwùbà àti ṣayé lọ ẹlẹ́sìn mú wí láti báyé wọ̀ ọmọ ilé ìdúràn ṣayé gan xp ló ń wí ẹ sọ sórí mi rí bá lọ sọ́hún ó tún kì í síbi ó pàdé sẹ́yìn má lọ́wọ́lẹ̀ lọ́wọ́lẹ̀. One ní kò jìbàdì wọ́n ní kò sọ̀bàdì. Ah, lọ́wọ́lẹ̀ lọ́wọ́lọ́wọ́lẹ̀ lọ́wọ́lẹ̀ lọ́wọ́lọ́wọ́lẹ̀.